Àwọn ìlà zebra àwọn ìlà kan nìyí tán là sí àárín títì tá bá rí a gbọdọ̀ dúró sérí ẹ̀, a gbọdọ̀ gàré sérí ẹ̀, a sì gbọdọ̀ gbérí ẹ̀ kọjá.